يحسب ظمآن يحسبه الظمآن ماء حتى إذا جاء حتى إذا جاءه لم يجد شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكن يراها ومن لم يجعل الله له نورا فما له من نور ألم تر أن الله يسبح له من في السماوات والأرض يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ولله ملك السماوات والأرض وإلى الله المصير ألم تر أن الله يزجي سهابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد ويصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد ثنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار نعم. ní ìjẹjọ a kà fún wa tọ́lọ́n fi ròyìn àwọn amòmìnir nípa pa ìdúró tẹ̀sán ọlọ́run ọlọ́run ló wà nínú àwọn ẹ̀dá nínú àwọn èèyàn àti ẹ pé ní kí wọn láti má kí wọn kàtàkárà ìkọdí wọn iṣẹ́ ọwọ́ wọn ìkọdí wọn láti mọ̀ sí wọn. bákan náà iṣẹ́ ìjọba tó ń ṣe kì í kọjú wọn láti mọ́ kí wọn ẹlọ́mìnira àyíká oníṣẹ́ ìjọba ìjọba ọ̀ọ́kì tó lè mọ́ kí wọ́n bẹ̀rẹ̀ ní oríyìn olè sí ìrìnsì mọ́lẹ̀ wọ́n ní rìjálù ńlá tóbi yìí ìjárọ̀ tó wàlà bẹ́ẹ̀rù àǹzíkìrì ńlá àwọn yẹn gidi ni. kátàkárà iṣẹ́ owó tó ń ṣe iṣẹ́ òwò tó ń ṣe iṣẹ́ tíránsọ́tà tó ń ṣe kì kọjú wọn láti má wọn àǹzíkìrì ńlá wa ìkọ́ mi wà ìta ìzàkà àkànnà ìzàkà bá wọlé wọn iṣẹ́ wọn ò ní kọ́ di wọn ká ní àwọn rojú ráyè kírun àbí àwọn rojú ráyè yọ zaka àbí ká ní àwọn rojú ráyè láti lè kakuléètì afẹ́fẹ́ àwọn àbí ká ní òwò àwọn ògbà káwọn yọwọ́ bẹ̀ nínú bẹ̀ ń sìn òkè táwọn pọ̀ sí ó máa yọwọ́ ọ̀tọ̀ lọ́hùn bẹ́ẹ̀ àwọn ẹni rè ṣe bẹ́ẹ̀ wípé yakhafuna yawman tataqallabu fihi al-qulubu wal-absar. wípé máa ń páyà ọjọ́ kan ọjọ́ tó yẹ pé ní ojú yàtọ̀ ọjọ́ náà ọkàn ó ti ń di ojú yàtọ̀ látara ẹ̀rù jẹjẹ àwọn kan mí ìrírí ló ṣẹlẹ̀ ńjọ́ náà ló ṣàfihàn rẹ̀ lé ayé. ní wọ́n ń bá wa nulẹ̀ ayé èyí rí dààmú náà ojú rẹ̀ ó ti jàbẹ́ òye kéjì ara rẹ̀ gbọ́ kéjì lóru kékeré wá nìyẹn ètò wa lágbára ju nǹkan ni. ọlọ́run wa ní àwọn ẹni ìyẹn jìbìyà ohun lọ́wọ́ àfàlùmọ́ àmìlẹ̀ wọ́n ṣe ń tán ṣe. ọlọ́run lè bá a san wọ́n lẹ́sàn-án ẹ̀sán o àfàlùmọ́ àmìlẹ̀ yìí tó dájú tí wọ́n ṣe lọ. torí pé iṣẹ́ tó ṣe ní iṣẹ́ dáadáa ni àmọ́lù alhassanat asọ́ọ̀lìhà iṣẹ́ tó ṣe láyé ní iṣẹ́ dáadáa ni ṣùgbọ́n tó dáa jù lọ àbí sanwó ẹlẹ́sìn tí wọ́n bá ṣe dáadáa láyé wọ́n ní mọ́lẹ̀ tàgbà òfin ayé jẹ gẹ́bà ẹ̀sọ́ ìyànà pèsè ilẹ̀ fún yẹn wọ́n pèsè ẹ̀sán ìwọ tó ń tẹrọráìtì àwọn èèyàn tó ti bandit tàbá ti mọ ẹ̀wọ̀n tó rìn ìwọ tó wà á dín kọ́ àbí tọ́tàbí ló fi òfin ọlọ́run ló báláǹsì ni sábà sọ ṣẹ̀ríà ṣẹ̀ríà ẹlòmíì wẹ̀ áfẹ́ẹ̀tì yà ni yóò mọ̀ kó ní wọ́n áfẹ́ẹ̀tì bíi ẹ̀sán dáadáa dáadáa tó jẹ́ pé òun ló pọ̀ jù bọ́tẹ́ bá wò àwọn òfin ayé ń gbà mí yóò mọ̀ kẹ́nìkọ̀ọ́kẹ́ ń gbà mí áfẹ́ẹ̀tì ìyá ní tí wọ́n ṣe báyìí wọ́n tó wàá fi ń kọ́ wọ́n ní kankan pòlíṣẹ̀ kẹta yìí láti fún mi. bákan náà tọ́lọ̀ bá tẹ̀sán wọ́n jẹ́ kí máa ń dáa ju bí ẹ̀ ṣe lọ. àwọn obìnrin tó bá ṣiṣẹ́ kan ládàá mélòó nígbà ládàá mẹ́wàá mẹ́wàá lọ àwọn àmọ́ dọ́gbẹ̀ẹ́ dọ́gbẹ̀ẹ́ ẹ̀ bùsọ̀ wọn àwọn àhàdí ó lẹ́ ọ̀rẹ́dẹ́sẹ̀ wọn bẹ̀rẹ̀ látara ṣẹ̀kẹ̀ ẹni tó bá ṣe dáadáa ọlọ́sàn lẹ́fọn ah, áfàmìmọ̀ àmìlì èyí tó dáa ju ohun tó ṣe lọ. ẹni fàfàwà bò láyà kúrò ilá àlẹ́ àmàlì hasan dúpẹ́ tán èyí rí lọ́dọ̀ rẹ̀ àmì lórí ìjẹsẹ̀ dá. ọlọ́run afẹ́ wọn lẹ́fọn ju dáadáa tó wọ́n ṣe lọ. ara dáadáa fọ́sílẹ̀ ní kí ìwọ̀n ṣe rí ìwọ̀n ọlọ́run ṣe rí yọ sàkà wọn ọ̀tá àwọn èèyàn lénìí àwọn kan ti sáré ojú bá wọn àwọn kan mo bá ha nǹkan tó tọ́ ó kárí ojú pọ̀pọ̀rọ̀ pọ̀ ní àbí wọ́n á jẹ́ kọjá tó jẹ́ wájibù lórí wọn tó jẹ́ dandan lórí wọn. nǹkan tí wàá tọ́ tí ò tó dáa tó wàá kóra ẹ̀rọ ojú bọ̀ rẹ̀ lórí ẹlẹ́wàádìí ọtí ẹlẹ́wàádìí ayò ẹlẹ́wàádìí àwọn bọ́ọ̀sì ẹlẹ́wàádìí ìdá. a ní nǹkan tó dáa jẹ́ ìṣẹ́ ọwọ́ wa tó jẹ́ àlàálì ògbọ́dọ̀ káàrí ojú bọ̀ láti lè ẹ tó ẹ pé tí o dá lọ́wọ́ kẹrù ojú fáwọn ẹ̀rí pé tí ò tó wọ́. nǹkan tó jẹ́ wájibù nígbà míì kẹ kò lè kẹrù ojú fa káwọn ti bí kí ni ti jihadi jihadi wájibù ìrù wájibù ìgbẹ́ láti wọ́n pé wájibù kan ó wà áwùjá nìgẹ́ ìrìbì ó tún pọn dandan ju ìkejì lọ ìrèké gbogbo bí wájibù ilé ìbáṣe wọlé ẹ̀ gbọ́dọ̀ fi ilé ilẹ̀ nǹkan tó jẹ́ wájibù nìyẹn o tó jẹ́ ẹ̀ka tó pọn dandan ìrún tó tún wá wà áwọ̀ jáàbù mi níwò bí kẹrin bẹ́ẹ̀ dandan tó wà tó mọ̀ tí òun láti kò ní tó rẹ̀ níbi ìjẹ́ àgbà. àtàwọn àdúgbò tó yẹ kó mú sàhábù àtàwọn àdúgbò ìkàtó yẹ kó mú báwù lásán. tàbí àdúgbò tó ajá aráàmù tó yẹ kó gbọdọ̀ dé díẹ̀ tó wá kọdíyàn kọdíyàn ni wàá fi ṣe tó jẹ́ wájú. ẹgbẹ́ sẹ́lẹ̀ ni àwọn náà gbọdọ̀ kàrún fún fúnra náà tí wọ́n bá karùn-ún kó báyìí sàkà náà tí ọlọ́run kó báyìí sábà wà ni? yọ sàkà wọn wọ́n ti ń parí ọjọ́ gbé náà sí àwọn ọlọ́run ní àásán wọn ọlọ́run sọ wọn lẹ́sàn ju dáadáa sọ̀tọ̀ lọ. wọ́n yẹ sí ìdáhùn mi ń fábìlì ọlọ́run tó wà lé wọn fún ìlú ọ̀la. afwan before yẹ wà káfíọ̀rọ̀ ánìhùn afwan bá wọ̀nyẹ̀ sí dáhùn àmì fábìlì ọ̀nà ni ọlọ́ọ̀lọ́hún pọ̀ wàá nà lè fábìlà yé di la àbí ọlọ́ọ̀lọ́hún pọ̀ wàá fi ọlá tó pọ̀ fún wọn yóò dá wọn lọ́lá ẹgbẹ́ láyé náà wọ́n ká àwọn ah, ti dá lọ́lá àbí ọlá ọlá là ń dára wa wọ́n tó lọ́lá ẹ̀yẹ yóò wá dá wọn mùsùlùmí ọlọ́ọ̀kọ́ káwá fọ́nà wọn ó máa dá wọn lọ́lá jọ gbé dàlùkìyàmù. Orúkọ wallahu yarzuqu man yasha'u bighairi hisab. Ọlọ́run ọba a máa rọ̀ fákọ̀yìn tó bá wù àtàrí ìsìnkú fún. Bighairi hisab láì níye. Tí ò níye, báyìí ò sí nílẹ̀ ajínigbọ́n la yẹ̀bùlùkù amàlùkù ṣe pé ọlọ́wọ́ fún ẹ lẹ́sìn ibi tí sẹ́wọ̀n jọ ń gbé ẹ̀sọ́ tó pọ̀ ibi tí sẹ́wọ̀n òde ẹ̀sọ́ òde bẹ́ẹ̀. Fàlà tẹ́bùlùgù òmùnì ìyá tòkùn náà ní òrò. A ah, bàbá sàdé ìrọ̀ṣẹ́ wọn náà sàlá ọ̀nà tó bá sàlá. Ẹ wo tọ́sán bí? Ẹ̀sán ṣíṣe òde. Ẹjọ́ tó dùn. Ṣé lọ́nà tó wá rò ẹ pé láyé èdèyàn lè máa retí ẹ̀fọn títí òde àbí ẹ̀kọ́ ìwọ́n tó gbélé dé dẹ́tọ̀ ìwọ́n náà mọ̀ dé tán lé ìkọ́lá ọmọ ìgbà tẹ́tẹ́ ni ìlú ti báyìí sọ pé ọ̀n retí iṣẹ́ ẹ̀rọ òde kí ni òde nìyí. èèyàn gẹ́gẹ́ náà fẹ́ kò ṣe kí ni kò rọrùn àbí ó ní gbogbo tó gbélé tó ń tà wọ́n á lè fi kọ̀kẹ́ gé ní lójú gbogbo ọjà rẹ lọ ó gbogbo tó fi kọ́ wọn kọ́ ni géèmì ẹlẹ́ẹ̀kan náà ọgbọ́n kọ́ lọ́rùn. ẹ pé èèyàn retí ibi tí ìṣẹ̀lẹ̀ òde nìyẹn láyé olè wọ́n rọrùn wọ́n tún lọ́dọ̀ rọrùn. ok ìgbà mi ti wáyé kóta ayé kò rọrùn. èèyàn ìkẹ́tẹ̀ wá pín òtí àárò pé ìkọ̀tẹ̀ ẹ̀rú àbá nítọ̀ ọ̀run ibi tí ìṣẹ̀lẹ̀ òde ọlọ́run yẹn ládàá rẹ̀ bákan náà wàrà tẹ́gbẹ́lúgbò òmìnira tó àbí gbogbo tí mo ibi tí yóò ti ẹ̀rù rárá tí yóò ti ẹ̀já tó yóò ti ẹ̀rù lọ́kàn yẹn. ẹ̀jẹ̀ méjèèjì ń ṣẹlẹ̀ ní ayé èyí mọ ọdún sí ẹ̀rù ó sì tún lè mọ ẹ ní àǹdí kẹta ní ìgbésẹ̀ ọ̀run ọlọ́run fún yẹn. àyùtí minel adé bila adé wàlàkà ènìyàn ọlọ́run afún ẹ̀ lẹ́sàn tí ò ní tí ò ṣe káńtì wọ́n ní ọ̀nkántéèbù ọlọ́run èyí ò ti rí àjèrò ìwọ́ tí ò ṣe káńtì pàlàkà ìlòkè tí ò bá ṣe káńtì ẹja ẹgbẹ́ kan mi lè pọ̀ gẹ́ bí yẹpẹ ẹja gbé sí kílò ó wọ̀n kílò sábà bá lè kalẹ̀ yẹyọ kílò tá a sọ pé iye kìlómítà báyìí àbí àlékà yẹpẹ kò tá lè gbé sí kílò kó bá wọn ẹgbẹ́ náà ní àmì ẹ̀ka ẹ̀yìn gbọ́mọ̀ òbí ó dàgbé ẹ̀mọ́ tẹ̀sán ẹ̀ka yẹ̀kọ́ báwo mo tẹ́ lé gbé sórí nílò kámọ́yé àìbẹ̀kọ́ wọ́n ní sọ̀rọ̀ ẹ̀sán tí ò tí ò tún lé pé ok ẹja tó di kílò tún ní kílò gan tún lè ti pọ̀ ní. bá yìí gbé tí ẹ mọ fi ń tìrì sí ẹ kí ẹ lọ sin lọ́hùn kí ẹ ti tẹ́yìn obìnrin fẹ̀ ju ayé lọ bọ̀tẹ́ tó bá wọ tẹ̀sán fayé tó jù kó sọ́ọ̀bù ó bá àdúgbò owó yìí kiri owó olú ìtàsọ yìí yóò fọ̀gọ́ ilé yóò mú ti ayé ẹ tó bá wọ tẹ̀sán fayé yóò fi ìbò ní fi ṣe rẹ̀ lẹ̀ ká tó bá lọ kí wọn tó bá lọ sí kéńkẹ́ àti tó bá dó tẹ̀sí ọ náà ẹgbẹ́ mi ti ṣe báyìí ṣé kò ní bọ́ mímí náà lọ oníwó tẹ̀sán ti tọrùn yìí pọ̀tẹ́ bá ń karú àwọn àyà ètò ìwé ìtàn tó ń bá ìbẹ̀rẹ̀ ìta gbogbo bóyá ọlọ́ba ti fẹ́yẹ̀ lówó láyé ó ti lè ká o tọ́ọ̀bà lè ka ẹ̀kọ́ àbọ̀ gbé jáde tọ́ọ̀bà wa lè ka ìwọ náà lè ká pọ̀tẹ́ ẹ̀mọ́ yẹ owó rẹ̀ bọ̀ tó ti diye àyè bẹ́ẹ̀ kọ́ ni pọ̀tọ̀rùn òní ìwé náà gbà tó bá dé láyé ilẹ̀ ìtọ́rọ̀ ó ní ìtọ́rọ̀ láti mọ ẹ̀fọ̀gbọ́ ọ̀rọ̀ ayé fún kíni ọ̀rọ̀ ọ̀tọ̀ mo ní ìbá ti gbé ayé mọ́yà ẹ bá ń gbé wá kí mo bá ti gbé sí ní kàfọ́. ọlọ́ni wà lálẹ́ àṣọrọ̀ tó káyérú láka mìíràn ìlú la ọ̀rọ̀ dájọ́ yìí lọ. pàtó fèrú ní àyà tàbíyá àṣọrọ̀ tó káyérú wà á gbé pọ̀ àwọn àyà tó sọ bá ń pọ̀. ẹ̀sọ́ tó lọ́wọ́ àwọn kèfèrí náà ẹ̀tọ́ bí tí wọ́n ti sọ̀rọ̀ aláwọ̀ ló sọ̀rọ̀ wá sí àpèjúwe àwọn omi ló ṣe yẹn àbí ọlọ́run á má pẹ́jú wọn kèfèrí wá Thank you. ọlọ́ni wà lẹ́bí rẹ̀ káfàrú ẹ̀wà láwọn ti fi rí àwọn ta ni àwọn ti fi rí kí á fi lè kú fún ìgbà kí náà nínú lóga kí ìdájí fi kú fún lóga ta ẹ ṣukur kílá pé ṣukur ó dúpẹ́ ṣàkàrà ó dúpẹ́ káfàrọ ẹnìkan ọmọ yẹn ẹmọ yẹn ṣukur ẹnìkan ọmọ yẹn ṣukur ẹnìkan káfàrọ ẹnìkan ọmọ yẹn àyìn tẹ́ ṣòro ẹ̀dọ́ ọlákùn ẹ̀dọ́ bá ìdúpẹ́ fọlọ́ ní ṣòro. ìdákejì rẹ̀ wá ní kíni ìyẹn ni ó fà nígbà mi tábà tó kú ìbéèrè ní ẹni tó kú orí ọlọ́run mọ́lẹ̀. tí mo fẹ́ dá náà ó ní kẹfìrí. ọlọ́run á náà tọ́jú kẹfìrí tọ́lọ́run ọba tó dáhùn sí. àmọ́ lò hún àwọn náà ń ṣiṣẹ́ àwọn kẹfẹ́rẹ́ ìṣiṣẹ́ ni ó rà ìṣe kẹfẹ́rẹ́ ní ìṣẹ́ra kíta rẹ̀ ojú ti gé lọ ojú ti lè fi lọ ẹ̀rọ ẹ̀kọ́ ni yóò gbégbá mi nídàájí oníjì ẹ̀sùn ìwọ tó yẹ pé tó sì kù mo fẹ́ lọ bí afẹ́fẹ́ ọtún mi lára mo sì ti jáde bọ́ta sí ilé káàkiri wáyé pé ní túùjì tó lọ yẹ tó ti débẹ̀ níbi fáìpù yẹ bí túùjì kẹ́ẹ̀dì ó tún alẹ́ jóbìnrin ó tún á ní obìnrin àtọkùnrin kàbó obìnrin jù wọn níjọ gbẹbí kẹne o wọn ti wá lọ pé ìwọ ilé ìwà láti lè wọn yóò wá pa mí bẹ ẹni tó lè máa ń wá pa àtúbà wọn ti débẹ̀ kẹsàn-án níbẹ̀. ẹsẹ wàhálà àbí aláwo ẹlẹ́bọ ẹsẹ wàhálà àwọn alátẹwọ́ wọn ni èmi ò lọ ìfowóru àbí látọlọgbà ẹ̀rọ kò tó ní jẹun sínú ara rẹ̀ àmì òtólú ẹ fọmọ láti náwó síbẹ̀ ìdá mẹ́wàá ìfèrí náà ní ìfẹsẹ mùsùlùmí ẹ ṣiṣẹ́ Ọlọ́run abẹ fàkọjú iṣẹ́ àwọn tètèrè Ọlọ́run àwọn tètèrè àmọ́ lùgbọn iṣẹ́ wọn fún ọpọlọ náà fi tẹ̀lé nìkan kásàrọ bí ń dèké à kasarobe amatali ke sarobe ni tujirate ni jibalu fakana saroba tunatumikani wenzatumuda sarobu ni ikukwe ni ankurime tunde bando ni nuru tunatrabu ni nuru titi umoda akurime wambe ekene miraji lẹ́yìn tó wá tẹ́lẹ̀rí tó pọ̀ jù bẹ́ẹ̀ ilẹ̀ lárúbá àwọn òṣèlú tó ti dàbí ilẹ̀ fà. ẹ pé ní ọ̀dọ̀ wa mi igbó igbó ló ti àárín ọ̀nà ìkàlọ́ ọ̀rọ̀ ìkó ló wà. sẹ́rí tí wọ́n tún jẹ́ ilé fàṣẹ máa ń lọ kan gbogbo ẹ̀ yóò bẹ̀ dàbí pé omi lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí gbogbo dàbí omi lọ. nígbà tí wọ́n dẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ kò sí omi kẹ̀kẹ́. ọlọ́run ibi iṣẹ́ kìfẹ́ rí ṣe rí mi. kàfàrọ̀ bẹ́ẹ̀ ní kéèrà ó dà gẹ́gẹ́ bíi na kile kile you أي أي بقاع لا شجرة فيها ولا نبات nítorí ààyè tí ò sí tí ò sí ṣàgàrà tí ò sí tí ò sí kò kẹ̀kẹ́ ẹni pé bí táà mọ ẹni lọ́dọ̀ wa bíi tí ò sí jù náà láàrin ọ̀nà àbí káàkiri ọ̀nà yẹn lọ tó fẹ́ẹ̀ kò sí jìnnà bẹ́ẹ̀ máa rí yóò dàbí odò lọ́ọ̀tẹ́ bẹ́ẹ̀ máa wọ́ta ẹ̀ lẹ́mọ̀ òwò ní pẹ̀lú yóò pọ̀ gẹ́ lọ. ọlọ́run níbi iṣẹ́ kìfèrè kìfèrè yìí yà àfàgùhó sọmọ àánú mọ́ a ẹni tó ń gbẹ́ngbẹ́ tó gbẹ ti lálàáṣẹ tó máa ń olókè inú tí ó mọ̀ dùgbà àti kan oníṣẹ̀dédé làákọ̀ṣe wonderful from army. That are from up. From here, yes, from army. After Shaya, after to Afishan. But about those from army, we are from Bedi to begin. الذي يتوهم من لا يتوهم غيره ẹlẹ́ni tí ele bá ń gbé onímọ̀ tàbá hàmà yóò mọ ẹ̀rù tí ẹnì kan yóò rò. tó a o ó lásán ìjọ rò pé bóyá omi náà fẹ́ẹ́ kí ni fẹ́ẹ́ pè torí pé a ògbẹ́ ti ń gbé létí omi bí sábàbí màmá ahómìnà àpàṣẹ lórí fún ìgbẹ́ ti jẹ òun gẹ. wàhálà ìtùbá ló ń bá pẹ̀lú ní ti rò yẹn ètò òní bẹ́ẹ̀ ni. náà àwa ní iṣẹ́ kẹfìrí àgẹ́ bí gẹ̀rájì tí ẹni tó gbẹ̀ngbẹ̀ ó mọ rògbò mi ní tó máa kánjú lọ bẹ̀ hátà ìdàjà àhùn. tó bá débẹ̀ làwọn yẹ́jì ní ṣe oníṣe kí ni bá ní rí kẹ̀kẹ́ mọ́. bàbá ní fànẹ́dì mọ̀nẹ́dì mọ́ ní ṣẹ̀dí ìjà ìwà kábàámọ̀ ìgbẹ́dẹgbẹ́ tó lè o tún àrí kíní ẹ̀rọ tó tún asáré eré yẹn yóò tó jẹ́ fún ìgbẹ́ tó tó pọ̀ sí. wàzúrádà mọ̀ bíi mìíràn gbọ́mọ ìdí sábàbí kẹtọ́ àròjà ìdí ògbẹ́rẹ́ tó wà ibi tó gbọ́ kàlí ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ ẹni kàzálíkà àmọ́ ẹni fàárọ̀ ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kẹ́ kẹsì rí ìmọ̀ ń fi láti sàrọ̀ ọbẹ̀ kọ́dà gẹ́gẹ́ bí kí à ń pè náà yìí. Sàrọ̀ wọ̀yọ̀dúnnù ha àlìjá ìlú lẹ́bí àtúrọ̀ sáǹpé sáwọn olóòkan ẹ̀fúnnù àlìjá ìlú àmẹ́dẹ̀lá ayédèrè òmùr àmàlà náà fìyà. Ẹni bí ìtẹ̀kẹ̀ fílẹ̀ tẹ̀lé aláìmọ̀ ìkọ́ ẹ pé títí máa ń jọ aláìmọ̀kẹ́ lójú ibi náà kẹfẹ́ nílé sẹ́yìn ìtàlẹ́ tó fẹ́ràn látẹ̀wọ́ tó fi afọ́gbà gẹ̀rẹ́ káàkiri à ẹ̀dùnkọ́ náà ń gbìyànjú ni káàtó wà fi sínú ìsìláàmù yìí sàpèjú mi oníbídíà àbí nígbàtọ́ náà kẹ́rin tẹ́ jáde lọ láti bí ìdílé èyí wá ní sẹ́ńsì ìdá aláìmọ̀kẹ́ yìí bẹ́ẹ̀ máa jọ lójú àbọ̀kẹ́lẹ́ nìkan láti bí oṣù méjì kò rí òòrùn kò rí sẹ́mọ̀ báyìí ó wọlé káliwà ó ti jẹ́ ní ọlọ́run ìyẹn ló máa ń sábà wọlé kálíwà inú rógà tó máa ń pè fún àdúgbò tó bá jáde ẹ̀ láàrin inú pàdé rẹ̀ tó pé àdúrà ó gbà ní àwọn ìlú tó máa gbìn kálẹ̀ ní sọ̀tàwọ̀ rẹ̀ ìjáde aléwà lọ́dọ̀ ẹlòmíì bísíǹsì ni. kí ló máa fi àyẹ̀ fi kó jẹ sí òdìdí ẹni ọlọ́run. so iṣẹ́ yẹn àwọn aláìmọ̀kan àwọn ọmọ rò pé ìgbẹ́ tó sáfà nínú gẹ́gẹ́ bí aláìmọ̀kan ní wò pé ìrọ̀ jù ta sọ yẹ omi tó ń mu. aláìmọ̀kan mọ̀ rò pé tuntun náà fà ní fàyàgùrù sùúrọ̀ tó ha sùúrọ̀ ọ̀tẹ̀ yẹ àtẹ́láńdì tẹ̀ yẹ ló jọ wọn lójú fún àtẹ̀ ǹjẹ́ ẹni yẹn rẹ̀ rí kódà láti gbèjì ní kí ẹni fúlà kàmọ́ látàlẹ́ mọ́jú lákàbẹ́jọ náà ni lórí wákà kan kúlẹ̀ náà one thousand lóṣù yálẹ̀ fífún un a rẹ̀ sí fún two thousand tó lù fún tó dìde mẹ́jọ sẹ́yìn bá gbọ́dọ̀ ah òun ẹni olóòlù àbí ẹ̀kọ́ tú aṣẹ yẹn yóò jẹ àwọn yẹn lójú aláìmọ̀ sí. wàyà níbù hu kàyáàdù ha wàyà sábù ha wà áìdùn àmàlà náà fi lè hàwà tó máa fi làákìn ẹ̀gbẹ́ máa rò ká àìsàn tó láǹfààní ni àwọn ẹ̀dọ́ mọ̀sáàdì ilé yàrá ìlú kó lè tẹ̀lé mọ̀tẹ́ rú ẹ̀ ọ̀rọ̀ nǹkan mọ̀lẹ́ ọlọ́jẹ́ ká nílé kọ́ ṣe yìí wọn mo tọrọ ilé ìhà kàfíyà ti bọ̀ ánà lè máa ìta àwọn ẹni tí ìṣe báyìí gẹ́gẹ́ bí ẹni tó ń gbẹ ń gbẹ náà ṣe máa ń gbẹ. wọ́n ní àtàwọn ibà kọ́dún mọ́ alẹ́ àmọ́ ẹni tó gbẹ nígbà tó gbẹ bá wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tó jẹ́ pé ṣe àwọn ẹ̀ṣẹ̀ kìkì rí nígbà tó bá dọ̀rùn yóò àrí pé kò sí kẹ̀kẹ́ àwọn ajáde ọlọ́ àyíǹda àtọ̀ ìrọ̀jà àwọn lámúyẹ̀dì ṣe à lámúyẹ̀dì rí ṣe yà nígbà tó bá débi lórí kó òun fi ń wo mi kò ní rí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́ sí iṣẹ́ àmì ìjẹ́ kúkúrú tó rò pé èdè ń bẹ́ẹ̀ dé ó dáa ọ̀rọ̀ yìí mọ̀ sí pé ọ̀dọ́ wájọ bọ́ọ̀lù lọ́rùn ni. ó dìgbà tó bá dùn láwọn yẹn gidi ìṣe yà gẹ́gẹ́ bí ẹni tí ń rò fún oorun mi níbi ìrọ́jì tí wọ́n wá tó débẹ̀ tí ó rí kẹ̀kẹ́ wọn bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ìṣe àdìgbò wọn. lọ́rùn kan fún ẹni tó wá tó wò káf alẹ́ ònà bí ó kún ti àfàrí ní àmàlà. ọlọ́run ẹ jẹ́ ń jẹ́ kí n sọ fún yín fún yín rò nípa àwọn tó ń sòfò tẹ wọn lẹ́yìn pé ọlọ́run ni wọ́n ti ọlọ́run ti nílẹ̀ fún wọn ti àfàrí ní àmàlà àwọn tí wọ́n tún kò sẹ́ wọn alẹ́dínà alẹ́dínà dọ́là fáyú ilẹ̀ àyà ti gbóni à. wọ́n ti rẹ pé láti gbàtọ́ ní ibi tí láyé náà ní ilé àrùn àwọn òdìmọ́. ọmúyà sàbúnà ànáwó yọ̀sìn náà fún yà. kò sí ń jẹ́ àwọn olóyún ká yọ̀sìn náà fún yà ilẹ̀ dáadáa àwọn ẹ̀sìn. ọlọ́run ní kọ́dà kò dọ̀rùn àtàyé náà ló ti yí ìbàjẹ́. ẹ pé èèyàn gbé jáde bí ìdọ̀rùn àbí. mo lábàárà afẹ́ bíbí tó ṣe fẹ́ máa fẹ́ lòmíì iṣẹ́ yóò fi tán kò ní í bọ́tà àwọn eléyìí kò tiẹ̀ kúrò láyé de tó ti kí gbogbo ọ̀sẹ̀ pẹ̀lú fọ́ọ̀nù tẹ́lẹ̀ àfa wa ní àwọn ẹ̀gbọ́n kí ló fà bárakàdé àánú káfàrú ọ̀làkàlẹ̀ náà káfàrú lẹ́yà tọ̀rọ̀ mi tó ṣe kékeré iṣẹ́ kékeré dẹ̀ ni ẹ̀mí fàábì tọ́tẹ̀ àmọ́ lòun ti tẹ́ wọ́n pàṣẹ. ọ̀làánú kí múláwọ̀ yá wọn kì í yá wọn tọ́wọ́ ẹgbẹ́ agbẹ́lẹ̀ sórí òtò wọn kò ní ìwọ̀n kankan òdòdó ni wọn. tó àwọn ẹ̀fọ́ yìí ṣe kèfèrí wọn jọ lójú àwọn náà wọn gbà pẹ̀lú tó bá ti pè yẹn kèfèrí ọlọ́ni wa kọjú múná ìlànà akadé mi ní amẹ́lẹ́ ìlànà amẹ́lẹ́ mi ní ìlànà amẹ́lẹ́ mi ní amẹ́lẹ́ ọkọ̀dé múná ìlànà amẹ́lẹ́ mi ní amẹ́lẹ́ ọjà ànáwó àbá àǹtí gbogbo tó ṣe yẹn náà láti gbogbo ẹ̀gọ́ àbá àmọ̀ntòrọ̀ afẹ́fẹ́ fẹ́ lọ. wọ́n dà gẹ́gẹ́ bí lọ́wọ́ ní nínú afẹ́fẹ́ tó fẹ́ gbogbo ẹ̀dá àní ìṣẹ̀kọ̀ mọ́. àmọ́ mọ̀ náà hùm àǹtókò bára mi ní ọ̀nà fàkọ́ọ̀tù hùm ọlọ́dà kẹfẹ́ rí mi náà máa náwó pé kí ló kó tó jẹ́ àgbà náwó ìlọ wọn. ẹ̀kọ́ náà tún fi náwó ni rẹ̀ fún wọn kódà gan wọn ọmọ ẹni odò òṣèlú lọ́wọ́ yìí àlẹ́sẹ̀ náà kábàárì òṣèkú ní àbọ̀ wàhálà àwọn ìyẹ̀sí tó àǹtẹ̀lẹ̀ ìlà bàbàrì òṣèkú ní ọ̀rẹ́ náà kejì èyí tó ti mọ ẹni wọn láti ìyẹ̀kú níbi tọ́lọ́ láti fi kọjá ẹ̀yìn bí tọ́lọ́ bàbàrì òṣèkú ní àhá gbọ́dọ̀ láti tó bàbàrì òṣèkú ní àhá. ẹ bá ṣe máa lọ ọ́nà lu ẹni tó yẹ káwọn ẹni ó fẹ́ kọ́ sí ẹ̀ èyí tó sàlẹ̀ mọ́ bá wọn bí lọ́wọ́ yìí láwọn gbé tó bá dọ̀rọ̀ yìí wà á di fẹ́ mọ̀ káàbàámọ̀ náà ó di bànújẹ́ ẹ́ tó mọ́ yóò gara bó ni tó sì mọ́ ẹ lọ. àìsàn ọmọ ẹ̀ ọlọ́wà ní kíkú ìdí ẹ̀jẹ̀ káàkiri àlọ́ wọn ilá àna káfàró ti là ọ̀gẹ̀rẹ̀ sọ ìdí pé wọ́n ti kékeré sọ́lọ́mù wọ́n ti kékeré sọ́jì ẹni tí ó bá jẹ́ ẹni yóò wọn sì nínú ìtẹ́lẹ́fẹ́ ọgbà ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀dọ̀ gbogbo sẹ́fà ìkẹyẹ tí bá ṣe ọlọ́run ní ó dà gẹ́gẹ́ bí àrọ́ àǹtí mẹ́rin mẹ́ráàjì yàtàbọ̀ ìtọ́mọ àánúmọ́ a ẹni tí gbẹngbẹ tó ní ìdí ẹ̀ àwọn rò kó mi ata ìta àjà à nígbà tó bá débẹ̀ làwọn yẹn jí bí ìṣe à lórí pé fọlùfọlù wọn ní òsì kankan bẹ́ẹ̀. òsì kankan bẹ́ẹ̀ káàrí àyàtọ̀ àti káàbì àwọn afáàfin wọn lè bá wọn kàwárí jàpá ní. قال أنبئكم بالأخسرين أعمالا جاء صفينة تتوسل ẹgbẹ́ kàwáríjì àwọn olùkọ́ ẹ̀ ń jẹ́ ànáni òòrì nígbà tẹ́ lómi òde nǹkan mọ́ra yìí lọ́gbọ́ para rẹ̀ ẹ pé ó ti rò pé kí ni bí lòun lọ sí ètì yẹn àlùjẹ ńlẹ tó ká fẹ́ yẹn kú. bẹ́ẹ̀ náà làwọn ẹ̀ṣẹ́ mi báwọn yẹn ṣe ṣe pété ẹbí dí àná nítorí wọn bá tẹ ẹ̀wọ́ sí ìtàwọn ẹ̀ṣẹ̀ pẹ̀lú ó ní ẹ̀ka nínú ẹ̀ kí ló nínú wọn jọra wọn iṣẹ́ tí wọ́n náà máa ń jọ wọ́n ní fúnra ló mọ̀ tó fẹ́ ẹ̀ lọ́ba ti sọ̀rí kọ̀ yọ̀ yíra níṣẹ́ lọ́ba ti kíní kan lọ́ba lọ ìkọ̀ọ̀lẹ̀ káàkiri lọ ọ̀dẹ sọ́rí sí lọ ọ̀dẹ jáde ọ̀dẹ nílé alẹ́ tó fẹ́ ọmọ tẹ́ ń bá wì kò ní mo fi sọ ó sì á mo fi sọ kí ni lọ jáde ní ìjáde àti ìmọ̀tò jáde yìí tó bí náà ti jọ wọn lójú ṣe bá lẹ́nu kọ̀ọ̀kan kí ní kan ṣe àkọlé rí pé àdúgbò ṣe kí ní olùjáde. orí iṣẹ́ kálukú máa ń jọ lójú. tó yẹ pé ṣe ṣe èrí kò ní kẹ̀kẹ́ gbà tó bá jẹ́ mùsùlùmí ni gbogbo ìdíjọ lójú ẹ̀ tó yẹ ká dáadáa lẹ́nu má dá lù láyà kò lè ní nǹkan mi tó gbé lọ́wọ́ fi yàtọ̀ sí kékeré sani àgbà lọ́wọ́ rẹ̀ kí gbogbo tó bá dáadáa lè tẹ̀yìn ìjọ lóye àdàlù báyà. ìyẹn náà ló kàn wá pé tá a bá fẹ́ ṣiṣẹ́ ká kọ́kọ́ wò ní ìbámu. bákan náà ká sì fi mọ́nì ṣe iṣẹ́ kékeré ọlọ́lá ní ìgbà ẹ̀rọ gẹ́gẹ́ bí ẹni tí ń wo bí omi lọ́ọ̀kan ni. tó bá dé bẹ́ẹ̀ nírí tó nírí kan tó mọ́ wàhájáde الله àyìn ìdáwó ọ̀fà òṣìṣẹ́ àbá. ẹni gbogbo tó wá sí yìí yóò bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ torí pé kò sí tó pa wọn sọ́nà. ẹyí màmú yá fa àlẹ́ yìí mi ní amẹ́lẹ́ yìí nà sí irin wà láàkè kòtùmíìr wọn nà fìr wọn yẹ mẹ́lẹ́ kúnná ní kòtùmíìr àbí. àní nà fìr ọlọ́run nà fìr onífàtò nìfà ẹ̀ǹtìmírì kọ́ ọ̀tìmírì látò fáfẹ́ ẹ̀rọ àpèjì ìrìkì àmì òtún ní èkó ẹ̀fà ẹ̀kẹ́ tó kéré rí èkó ẹ̀fà àyíwó ni àyíwó ni ó kéré bí ẹ̀lírí àbí pálọ́mọ ẹ̀lírí ẹja ẹ̀sẹ̀ lẹ́wọ̀ rẹ̀ pálọ́mọ ẹ̀lírí àbájá ń kéré bí ẹ̀lírí. a ọmọ káfa yóò mọ o ẹ̀lírí òjú kókóró báyìí lọ olùtúwádìí mọ à wọ́n ní òjú báyìí lọ ìrìn èkúté ni o ẹni ẹyìnbó ni ọlọ́mọdé àti ẹ̀la kájẹ̀ ní kékeré yẹ lé nínú àwọn èkúté lílu ló kiri jù sára àwọn ẹyẹ olójú ẹlẹ́yìn ẹ̀dẹ́ bí ọmọ tí wọ́n sẹ́wọ̀n bí olùyẹ ẹ̀lẹ́ ní kékeré so iṣẹ́ wọn fi ṣàkójọ ní lédi lára bí ìjọba akẹ́rẹ́ ní kẹsàn-án ní èkó àbí nàfẹ́ yẹ pé ọlọ́ni àǹkẹ́tẹ́ ń pè mọ́ ẹyẹ mọ̀ ní kó lẹ́nu ìkẹsàn-án bí èkó ẹ̀ka tó kéré títí bí èkó ẹ̀ka bí kí ni làbí dùn bí ọmọ làbí dùn wọ́n ṣe kí ni wọ́n lágbára ẹ̀. táwọn afọ mi pé gbogbo tẹ́ni ń ṣe àti tó kéré bí èkó ẹ̀fà àti bí díẹ̀ lérí ní bá a ṣe wé lọ́dọ̀ tí wọ́n àbí títò pamọ́ sí ọlọ́ ìyẹn lọ́pẹ́ à ń bọ́ lọ́hún bẹ́ẹ̀. fàájà lọ́lọ́ àyín dàrú fàáfà ẹ̀ka àmọ́ àdépé tí o bá lọ́ọ́ kẹ́ ọ̀ bọ́ lọ́hún bẹ́ẹ̀ ayà ìfẹ́ wàhálà yàdàmà mi ni lila, ọ na kẹsì ẹkọ bí tí ó bọ ní kékeré tó tóbi ọmọ ọsẹrẹ ọlẹta ìfọlọmọba ayára dájọ ni ayára gbẹkẹ a àti tí wọ́n ń gbáyé bọ̀ láti bàtà ìdí ayé wọ́n tẹ̀ dìbò náà lọ ọlọ́run tó wà mọ̀ ẹ̀fẹ́ fọwọ́ gbáyé ní títún pọ̀ ìwọ́n ti wá sá gbogbo ẹ̀ ọlọ́run ní wàhálà ó tẹ̀lé àlè ìfà èyí fàyè kan ìdí méjì lọ́run ti sọ bẹ́ẹ̀ o torí ọ̀dẹ̀ lẹ́lòmí amukú mẹ́kọ̀ọ́ sí ni òkè ẹjọ́ lágbẹ́yà tó ń dá ní kíní wọ́n sọ pé gbé làpìlì tó ti ẹ wá tó àpọ́ ìsìlì ẹ wá tó bóde tó yẹ dá gbogbo ẹ̀ á ẹlòmíì gan o ẹ kí n bá tẹ̀lé jẹ́ kí ìbèrè tẹ́lẹ̀ á ní bàbá ẹ bá dà kúkúrú sáfù kò sẹ́sẹ̀ ní lẹ́yìn kúkúrú rẹ̀ kúkúrú náà ló pẹ́ ẹsẹ̀ á ní kí ìbèrè yẹn wá lógún ọ̀ sí wàá gbẹ́ tẹ́lẹ̀ báyìí ó gbẹ́ni tó bá jó gbẹ́ni yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ sí náà tó kèbèrè kó alẹ́mọ̀tọ́ gbogbo lọ́rọ̀ ayé o ọlọ́ni alákínà àkàrà o là yà lámù àbùkù mẹ́kọ̀lọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kan mu ní oṣù àtòrò alákínà àkàrà o là yà lámù ẹ̀dá kan mu ọlọ́ni ìyàlámù ní ọ̀zọ́ irọ́ nínú ilẹ̀ ayé àti ìdúnú ìyàdúnà ọ̀zọ́ irọ́ nínú ayé yé wọ o ọmọ àni là àkàrà tó ń dọ̀ fìlì nígbà tí wọn mọ tọrọ yẹn lọ́nà tó ṣe àkàrà o là yà lámù ẹ̀dá kan mu ọlọ́wọ́ àti ẹ̀rẹ̀ tó yẹ pé ni tó bá ti kọ̀rọ̀ ẹ̀sìn dá kíkiri báyìí yóò ti jábọ́ àìrí ẹ̀kọ́ ni ṣáájú wá kẹ́kọ̀ọ́ tó yìí náà yóò ti jábọ́ tó bá jẹ́ kékeré ọgbọ́n wo lọ wá gbọ́n ẹ̀yìn àwọn ẹ̀sìn àìsàn ọlọ́run ní fún rẹ̀ àbùkù mẹ́kọ̀lọ̀kọ̀lọ̀kọ̀ ìgbọ́n tó bá jọ̀rọ̀ ayé ni ó yé wọn o ọba ni náà ti wà àbí wọn ní àmọ́ yá ilá àyà tó mẹ́tò níyà gbogbo nǹkan yìí náà kò sí ọlọ́run kẹkẹ ayé yìí náà ni mọ́tò wà náà yá àmọ́ kan àti wọn máa kú ọ̀nà máa wáyé àmọ́ yìí òdìkù náà ìlà dárò ìgbani ìgbani báyìí balùwà ń dẹ́gbà sígbà náà tí mo lọ kẹ́kọ̀ọ́ wọ́n ti gbà pé ìgbọ̀n ìgbọ̀n abisẹ́ẹ̀tì yìí sí o olókèrè ti ara rẹ̀ ọmọ tako wọ́n ní ìgbani ń pa ní nínú àkídà tó wọ́n náà ṣe ìnẹ́mọ̀lẹ́ ìyá ìyá fẹ́ẹ̀fàn ìyẹn pé ó ní bọ́tẹ́ máa lo gbóòrùn pé ilẹ̀ ayé náà ní pòdúsì onírin tó gbà padà. ẹ wá ní ìgbà ìgbà náà wá dára rẹ̀ tí ó rí tí wọ́n ní ìgbàgbọ́ ni pé kò sí tó lè kéré ti ara rẹ̀ ó ti ta gbogbo ó ń pa gbogbo òmò ẹ̀tọ́ ìyẹn mú bàbá lọ́wọ́ ayé nǹkan tó sì fi túmọ̀ ẹ̀ ò lè mọ̀mọ́. ọlọ́run bá ní ọ̀wá òtẹ̀rẹ ọ̀lẹ́sàn ọlọ́run bá ọba tó yà wá bẹ́ẹ̀ ni wọ́n sọ dẹ́jọ́ ta yé wu bó ní ẹ̀rọ wá dáwọ́ bí ẹ̀ ẹjọ́ ẹ̀dẹ̀kan lásán sáyẹn nìkan wọ́n kọ́ ló gbé kọ́ọ̀tù sínú aláìmọ̀kànlẹ̀ lónìí. àpèjúwe tọ́nà òṣìṣẹ́ kékeré wé ni pààrọ̀ òjijì nam nínú bàlágà kí ni mo ṣáà bá òun kí n kí náà fi wé nǹkan àmọ́ọ̀lù onímọ̀ṣábáwò kí ni mọ̀ṣábáwò bèyí sàrọ̀ kí ni àdá tó ṣàbà káàf kí ni wájú ìtẹ̀síbí ọ̀nà ọ̀nà ìjọra wọn. ádámù náà fún méjèèjì yóò yóò sàǹfààní iṣẹ́ wo yóò sàǹfààní bí yóò ṣe kìnnìkan ṣe kìnnìkan ṣe kìnnìkan ṣàǹfààní ọlọ́run tó wá bá pẹ̀lú rẹ̀ pé àwọn kàbọ̀lù mọ́ ẹ́n iṣẹ́ kẹfẹ́rẹ́ tó léwu ẹ̀sùn bí ẹlẹ́kẹ̀dẹ̀rẹ́ ìpè mùsábáwò àlùmùsábáwò mẹ́rin náà tó ní kíni àmọ́ lùkù iṣẹ́ kẹfẹ́rẹ́ káàkùn bí ní kíni lọ́tọ̀ sí i kàbọ̀lù mọ́ ẹ́n kàbọ̀lù mọ́ ẹ́n ní àlùmùsábáwò kù wọ́n ní sọ tó yàgẹ́ bí òkùnkùn ìbáhárì ní bahar ní òkun tí ẹ pé wífẹ́ pọ̀ tó ń dìde ẹ bá idul kan sọ̀wí ìlú mọ̀dá ẹ pé òkun tó dì gẹ́gẹ́ tó wá jẹ́ ẹ tó wà láàrin òkun nígbà tó wà ní òkùnkùn òkùnkùn tó wá kù hmm? yẹ̀gísà wò mọ́ ojú ọkọ̀ yìí ẹ pé yẹ̀kíṣà ọmọ òkùnkùn wà bo ẹ̀mí wà nínú òkùnkùn bo mi fọ́ kì í mójú ẹ̀gbọ́n o ó tún wà lórí òkùnkùn yẹn wéèpù tó wà pọ̀ àmì fọ́ kì í ààbò tó wà jẹ́ bẹ́ẹ̀rẹ̀ òun tó wà tún òkùnkùn mi òkùnkùn ní odò òkùnkùn ní wéèpù òkùnkùn ní kíni lókè. Dùlùmọ́ tún gbàdúrà fáwọn ọba òkùnkùn lórí kíni lórí òkùnkùn kèfèrí ṣe rí ni àná lórí àná ní pépé mọ́tò ní báàrí lòjì òkùnkùn alákọ̀ọ́kọ́ lò odò tí ó ń níwèé fún gẹ lólúmọ̀ kẹ̀kẹ́ lòun túmọ̀ fáwọkọ̀ ohun tó mọ́tò àmúwájẹ mùtàrà kìlà lẹ́yìn àwọn ẹ̀ẹ́dẹ́gbòdì eh, tó ń ṣẹ́ lórí ara wọn òkùnkùn kan nìyẹn túmọ̀ fáwọkọ̀ rálíkà lólúmọ̀tò sáhábì àlùmọ̀dìláhìmà lẹ́yìn òkùnkùn. cloud là tó tó wá wà lókè tó ti kí gan. túmọ̀ fọ́ kọ̀ọ̀bá káfí mọ́ tún mẹ́lì ibrahim tó tó wá wà lálẹ́ tó lọ sí kí ni tó tó tó tó kù mí là á fẹ́ wù mí. àṣìṣàdá tó dólmọ́ tó jí ti àgùnkùn wá pọ̀. iná káyínú fìfẹ́ kàlhán wọ́n ní irú ẹni tó wà ní pẹ̀sẹ̀ṣẹ̀ yìí ìbá àkàràjà yàdáwù tàmù yàkàdì àrọ̀ tó bá ń dẹ̀wọ́ ara rẹ̀ báyìí. kí yóò rí ṣé yóò rí kò lè rí òkùnkùn lòdì òkùnkùn wíìkù òkùnkùn ojú sọ́nà kó tó ajalẹ̀ tó bá náwó ara rẹ̀ báyìí ṣé yóò rọwọ́ ara rẹ̀ lámúyá kábi àárọ̀ wa á ah, kò lè rọ̀bẹ̀ rí máa kúrú bí a eléyìí tó ti bọ́wọ́ yẹn ti tó wọn àtọ́ àtọ́jọ́ jìnnà. fàkàìfà bìgẹ́ ìrìyà nígbà tí ò rọwọ́ ara rẹ̀ bó ló ti wá rí tẹ̀lé yìí. kò lè sàǹfààní fúnra ẹ̀ lọ́hùn bó ló ṣe á fẹ́ sàǹfààní fún ẹlòmíì kèfèrí tó wà ní òní ògbà ọlẹ̀ kò lè sàǹfààní fún ẹlòmíì ẹni kàbá kàlùkù fáàrù ilé iná ìlàgbẹ́júwe kèfèrí àrọ́kà wọn tá a la kó lóbi mùsùlùmá gbogbogbò ló dínú ọkàn wọn zulumatu tabi'atu allati la khayra fiha zulumatu ìfẹ́sí tó wà tí ò sóore ń bẹ̀ ọ̀fọ́kà bọ́lmọ́tò kú fún ó tó wá jẹ́ kèfèrí ọ̀fọ́kà fáńkà bọ́lmọ́tò jáàlì ó tó wá já láìmọ̀ kankan tó náà rẹ̀ tì ọ̀fọ́kà fáńkà bọ́lmọ́tò àmọ́ lè fọ́ dírọ́ àmọ́ tó kẹrẹ ó tó wá jẹ́ ìfẹ́ òde tí ó mọ̀ jẹjẹ dáadáa rẹ̀ ìfẹ́ gbogbo ilẹ̀ tó ní ìgbésẹ̀ tó ní. ọ̀yà bùkọ́ bọ́lmọ́tò mùtàhàyẹ̀rì ìdúró ẹni bẹ́ẹ̀ nínú òkùnkùn ló wà tó omi ti ń lọ ó wàá pé akọ̀gbà gẹ̀rẹ̀ déwájú lé yóò lọ làbẹ́là yóò ní wòlíì kan wòlíì báwo ẹgbẹ́ pé dùlùmọ́ ó wà mí dùlùmọ́ tú ọkọ̀ ha ọkọ̀ a inú òkùnkùn tó peléke ló wà lọ́wọ́ ń sọ wòlíì irú wòlíì wo ni ní wòlíì aládùn àfin tó bá tẹ́lẹ̀ wá jẹ́ wòlíì wọ́n bùsùn tó wá bá kí ni ó wá jẹ́ àti lọ ọ̀rọ̀ ni o ẹni rẹ gbé ní ìlànà ẹsẹ tó nínú ká máa tọ ohun èlò àbí mùsùlùmí rẹ tó ti yàyà kuyà ẹni àbàbà wà wọlé ìdúró bàbá wo jẹjẹ àtìsẹ nínú sólùmọ ló wà ní òkùnkùn ẹlòmíràn ti máa ń wo òkùnkùn yẹn náà yóò tilẹ̀ fún ọyọ́ òní ní sọ́mọ̀ ń wọlé àdìwà nínú gbólóhà yẹn òkùnkùn ti tó súnmọ́ pé iṣẹ́ ti ní kó ṣe iṣẹ́ òyìn tí òkùnkùn náà ló ti kí ni yéésù sùnùmọ́ tún ọkọ̀ ha ọkọ̀ bá ní wọ́n wà wá ní òkùnkùn mọ̀tà ayèrè ẹni tí ò rí mọ̀ ní tòṣì àfìgà mọ̀rọ́tì ń yà àmọ̀ hóun látà ìkọ́tí gbàgbé tọ́lọ́run ọmọ abiyẹ ní tòṣì ọ̀nà ìṣẹ̀lẹ̀ káàkiri wà á ní sèrọ́tì mọ̀tàkín mọ̀dìbìrì láti kẹ̀yìn tọ́nà òdodo àfitúrú kòlìgẹ́yì wọ̀tọ̀ láàrí àtàrọ̀ dàdú ìdíjẹ́dẹ́ lọ́sẹ̀ bọ̀lọ̀ náà nù wà á balẹ̀ àná ńlá ọ̀bálà àlùmíyèsí ìlú lórí orí pé ọlọ́run ti a ní wàá máa ń lámúyẹ jẹ́ adé ńlá oláwù lóró ẹni tọ́lọ́ wọn bá fún ní ìmọ̀lẹ̀ ó ń ti sọnù àmọ́ láwo mi nù ẹ̀dá kòkòrò tí a rí mọ́ ọlọ́run sọ pé inú ìsìláàmù yìí ni ìmọ̀lẹ̀ wà jẹ̀mọ́ àti sọ̀rọ̀ aláwọ̀dọ́rọ̀ sọ̀rọ̀ síwájú àwọn tó ń ṣe kèfèrí kò sí mọ́lẹ̀ lọ́dọ̀ tó ní tí wọ́n lẹ́ni rí mọ́ àmọ́ ńlá ẹ̀tọ́lù bá fún mọ́lẹ̀ o bàmá aláwo mi lò ó lérí mọ́ ìtumọ̀ ni. ní ànàná àwùjọ límọ́ tó ń jẹ́ àhìlá torí pé ọkàn rẹ̀ inú àìmọ̀kan ló wà ní òkùnkùn ìfàlẹ́ ìtàfi amínà lẹ́yìn wà lóòrè lámọ́ àtọ́ àmọ̀láwò ọ̀mọdé àrọ́pà rọ́pò ha ẹni kò tó ìmọ̀lẹ̀ kẹ̀kẹ́ nínú ọkàn yàtọ̀ lọ́pàá àbújá ẹ̀fọ́ àbí kẹ̀kẹ́ nínú ọkàn yàtọ̀ ìwé èyí tí ó wà nù ìmọ̀lẹ̀ ní jẹ́ ìgbàgbọ́ ẹ tó wà nù kúkúrú nù òkùnkùn ló wà o iṣẹ́ rẹ̀ ògbọ́dọ̀ máa jọ wá lójú ìlànà rẹ̀ ògbọ́dọ̀ máa jọ wá lójú ọlọ́run ti sọ bí iṣẹ́ wọn padà sí ó ti fi iṣẹ́ wọn wé nǹkan nínú sọ́wọ́tò ìbọ̀rọ̀yìn tó jọ bẹ́ẹ̀ náà wà nínú sọ́wọ́tò ìbọ̀rọ̀yìn ọlọ́run ni. مثل مثل الرئيس قبل ربي عمله كرماد ìtọ́lọ̀ fi wé ní sáfì ìbúrọ́yìn pé àwọn ẹgbẹ́ ká ọmọ ẹdẹ wọn ọmọ ọmọ ewu tó mú àlójú àrùn ìwé lọ sí dáná igi tó padà fẹ́ ẹgbẹ́ tó wá fẹ́ dáná ní ẹgbẹ́ òní ṣe dá àbíkẹ́ fún yẹn kú títẹ̀ kẹ̀kẹ́ ní ṣe nínú ká ọmọ ẹdẹ bí wàá kó ti kó eru jọ iṣẹ́ ẹ o àwọn sáré yìí ló dára tó bá dáná báyìí tó máa wà bẹ́ẹ̀ tó gbogbo etí ẹ̀ máa ti dé ewu hm? tí bá ní ẹni dé ewu èrò tó kéètò rẹ̀ tó bá dá ewu sínú afẹ́fẹ́ olùkọ́dọ̀ rẹ̀ nínú ìfẹ́ wa wọ́n ní lọ́wọ́ ojú tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ẹ̀rọ afẹ́ dé ewu àdúgbò bẹ̀rẹ̀ dáadáa àdálẹ̀ ọ̀ ń sókè báyìí níbo ni ó padà sí ọ̀dọ̀ rẹ̀ ojú ẹ̀ ló kọ́ bùrù ẹjọ́ ti pẹ́ lẹ́nu ọlọ́wọ́ ní afẹ́fẹ́ wa ń fẹ́ gan ìyàwó mi náà á fi rẹ̀ lásìkò gbà tí afẹ́fẹ́ wa ń fẹ́ gan gbogbo tó ẹ ṣe bá dójú àròjẹ ibi tó wà ẹni padà lé kẹ̀kẹ́ mi yóò rí bẹ gbogbo ìdí tó fẹ́ sọ̀rọ̀ àǹdí mi àìsí ẹ̀kọ́ ni ọlọ́ọ̀ni níṣẹ́ kejì ní ti èmi. ẹ tó wá pẹ́ra rẹ̀ mùsùlùmí tí ń wẹ̀ lẹ́fọ́ láàrin yẹn fojú ìsìlámù wò tó rò pé òun kírun bí ẹ tiẹ̀ ní òde nínú tó lónà ti ń kápá lu òun ti ń kàfárọ̀ ó ti ṣe kí ni ẹgbẹ́ kan mọ̀ ń kẹ̀mẹ̀rí kan bele àǹkan àbẹ́ kó gbogbo tẹ̀ kẹ̀mẹ̀rí fi lẹ́jọ́ ṣe lẹ́yìn ìdílé nípa àtìrà àfojú ìsìláàmù wo ó mọ̀ tara rẹ̀ o ìfẹ́ tiẹ̀ náà ó fẹ́ lọ ní. náà àìpé ọlọ́run ṣàlàyé ìmọ̀lẹ̀ rẹ̀ fún wa ọ̀dọ̀ ta ni ó wà ọ̀dọ̀ mùsùlùmí àmìsíká tó ń fi àmì ìtùbá ó ẹ̀ fi ìbùjájà sí àbùjájà fi kujaja sana hata wakapudhuri yuko wale ọ̀rọ̀ yìí tí mo ní òdìmọ sàǹfààní ìgbà àwọn láti pèsè ní tọlọ́run iṣẹ́ tí wọ́n dà gẹ́gẹ́ bí ìtàrin bí omi ní ilẹ̀ tí ó ti di tí ó ti kẹ̀kẹ́ mọ. tẹni tó ń gbẹ́ngbẹ́ sínú ẹni tó pé òun romi mu nígbà tó bá débẹ̀ kò ní bá kan mọ́. àbúdà gẹ́gẹ́ bí ẹni tó wà nínú òkùnkùn nínú omi pé omi ẹ̀ tó wá ní ìjì lọ́nà tó wá sọ kòkòbó tí kòkòbó tí òjò tó wá dìgbà kó fẹ́ rọ̀ tí sẹ́wọ́n náà tó wá dúdú tó dúdú tó kòkòbó ẹ̀gbẹ́ ńgbà mi lọ́wọ́ àlọ́sàn tí wọ́n sọ wá dúdú wá yóò dàbí alẹ́ alẹ́ ó tún wá tún jalẹ̀ inú òkùnkùn lórí òkùnkùn ni kìkì rí wà òkùnkùn àìgbọ́lọ́ngbọ́ ẹ̀mí rẹ̀ náà òkùnkùn iṣẹ́ tó mọ ọlọ́run ẹni tí ọlọ́run bá ṣe mọ́lẹ̀ fún àmọ́ làwọn obìnrin rẹ̀ tó lè fún ọ̀hún wọ́n ti wá sọ pé ká ṣe rí mọ́lẹ̀ ìsìlámù náà. ibi alìmánu bìlá ká nígbàgbọ́ sọ́lọ́ wa an nakuna ala al-aqida as-sahiha káwá lórí àkídà tó gbẹ́kẹ́ ni tó fẹsẹ̀ rílẹ̀ ọdọ́ kálukú wa agbóṣẹ̀sìn ọlọ́run náà ọlọ́run subhanahu wa ta'ala aṣọ pàpẹ ní alamtaro ojú wọn náà rí ọfìmọ ọlọ́ni àmìtárọ̀ ìlú ọ̀nà rí anùlọ àkọọ́lẹ̀ ọba wa yìí sábẹ́ ìfẹ́láwò máa fi sàmì wá sọ̀rọ̀ àbọ̀ ní gbogbo àwọn nǹkan tó wà ń sẹ́wọ̀n lẹ́ta àti tó wà ń lẹ̀ ẹ̀ ń fàfọ̀mọ́ ọlọ́run ní àyàwá ní ẹranko ní ọjà máa di kódà àbí ìgbàgbé ó fi dé ìgbà tó jẹ bọ̀rọ̀ gidi gbogbo ẹ̀ ń fàfọ̀mọ́ fọ́rọ̀ nínú ìjọ tìtọ́ lọ́hún fẹ́ وني التسبيح كما تفهمه سبحان الله هيك طبعا كيف مثلا ايه اوكي كما الله سبحانك الله وبحمدك تعفو سبحان الله ايه سبحان العظيم تبارك الله سبحان ربي العالى هذا كيف سبحان الله سبحان الله سبحان الله ọlọ́run fẹ́ràn ẹjọ́ ti ń gán ọlọ́run á ní gbogbo nǹkan ní sàfọ̀mọ́fọ́lọ́. gbogbo tó wà ń sánmọ́ àtìlẹ̀ ọ̀rọ̀ tẹ̀símì tá a bá ronú sí kùránì ọlọ́run gbé wa náà bẹ̀rẹ̀ sọ́ra kan ìsábíṣù ìsábíṣù ó gbé wa ní kíni ó gbé wa ní mọ̀dọ́rì ó gbé wa ní wọ́n di bàbá àlè láì wọ́n fi sàmọ́ wá sí ọ̀la ó gbé wa ní sábíṣù ọ̀rọ̀ mi kan àlà ó sì gbé wá sóra kan òun ló fi bẹ̀rẹ̀ ló fi parí nínú sọ́tù àṣì àṣàbá àdìlá ìmọ̀ fi sàmá wá tí wọ́n fi láàdùn ọwọ́ làwọn àti àti bó ti bẹ̀rẹ̀ náà ni ìfábẹ́ ọ̀làwọ̀ máa fi sàmá wá tí wọ́n lọ́rùn ọwọ́ làwọn àti ìbò làwọn àti ìbò ẹ̀wò chaman ìkùrán títí tó àfi bẹ̀rẹ̀ oṣù mọ́dé bẹ̀rẹ̀ ẹ̀sákìlì báyà ń ṣe wá àlàáfíà tó làákìm àti náà ló fi parí ní ìgbìnì ọlọ́run bá sọ wánú látàlá gbogbo nǹkan ní sàwọn ọmọ fún èyí ní ṣe yín ọlọ́run kò sí ìjẹ̀lẹ̀ ilá ìfábẹ́ òbí hamdi ní oṣù àtúnlẹ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan kò sí ìkẹ́tù sàwọn fún un aláàkí látẹ̀ kọ̀ọ̀hún ní tẹ̀sílẹ̀ àwọn ẹ̀yin náà kẹ́gbọ́ yé ẹ̀yin ẹ̀dẹ́ yìí ayẹ́pẹ́ kì í sàfọ̀mọ́ fọ́nà wọ́n lè tó àgbọ́yé òkúta sàfọ̀mọ́ fọ́nà odò sàfọ̀mọ́ fọ́nà àwọn ẹ̀dá náà àti àfàǹsà wọn ṣùgbọ́n ìtawà àti ìgbà aláàdá tó àfẹnukọ o tó wá lè pè ká eré òjò ọ̀sẹ̀ ká mọ̀ ṣe gbogbo gbani kí ó mọ wa lẹ́nu ọlọ́ọ̀bà sọ́nà ọ̀sọ́rọ́ ní wà pẹ́rù sọ fáàtì ṣé ìbá táwọn ẹ̀yẹ lọ sí wọn á dá pálẹ̀ báyìí sọ fáàtì lọ́dún lójú sẹ́wọ̀n wọ́n ti àfọ̀mọ́fọ́lọ́wọ́. ọlọ́run bá sọ́nà wa sàálà wọ́n á sọ pé ní ẹ bá sọ fáwọn obìnrin lẹ́sẹ̀ẹ́sẹ̀ wíńdò yẹn ni wíńdò òkè yẹn kékeré yẹn. Naam. kúlù ń kọ̀dọ̀ ánìmọ̀ sọ̀lá pẹ̀lú wàtọ̀ sí ìhà ọ̀rìn gbogbo ọ̀nà tàbí ṣe lọ́wọ́ tàbí fàbọ̀wọ́ fọ́lọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ bá mọ̀ gbogbo ẹ̀ kò péye tó pamọ́ sí ọlọ́run ọba wa wọ̀lọ́hù alimu bímọ yẹpọ̀ alóòlù gbogbo tí ogun wọn ṣe níṣẹ́ náà lọ́nà bá sọ̀rọ̀ wà sàálà náà ni orí. náà so eléyìí fi hàn pé gbogbo ẹ̀dá ní fàfọ̀mọ́ fọlọ́ ìtumọ̀ pé ìṣe mímọ́ fọlọ́ wọ́n wá ní ká ṣe tẹ̀sílì fọlọ́ ọ̀nà wo ni àáfọ̀mọ́ ìfáàtì yìí ṣe pàápàá ọlọ́run àáfọ̀mọ́ ìfáàtì yìí níbi ìròyìn ẹ̀ ìwọ́n tó ń ṣe ọ̀hún ṣe ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ ọ̀hún ṣòro èyí tí ò dáa.

àmọ́ ìṣẹ̀lẹ̀ fún mi ọlọ́mọ ti gbogbo ọ̀rọ̀ pátápátá táwọn yẹn ti sáré yẹn fi nǹkan ní ìwé ọlọ́run bá lọ so ọjọ́ kálukú wa kájí ẹrú tí ó mọ̀ ṣàpọ̀ mọ́ ọba tí ó dá wa ọlọ́mọ bá sọ̀rọ̀ wa sàrà tí yóò sáré nìkan fún wa ọlọ́mọ wa sọ̀rọ̀ wa rà nìyí rẹ̀ wàhálà á lè bí wọn.